Abímbọ́lá ni mi àkéwì àgbáyé o àtìgbà tọ́rọ̀ aláàfin Ọ̀yọ́ ti ṣẹlẹ̀ ni gbogbo wọn ti ń pè mí Bímbọ́lá Ṣeun Onírí tí mo fẹ́ wí fáyé Ọ̀rànyàn lọ́kọ́kọ́ jẹ́ aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ o lẹ́rìn Ọ̀rànyàn Àjàká Òkò jọba Ọ̀yọ́ lẹ́yìn Àjàká Òkò ọkà aláàfin Ṣàngó lẹ́yìn aláàfin Ṣàngó Àjàlá jọba Ọ̀yọ́. kórìíra ìjọba lọ́lẹ̀ olú àṣọ ló tún joyè tó tẹ̀lé onígbògi òfinràn egúnjọ́bí ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ iyùn bàbá àlẹ̀kẹ̀ onìkan lọ́bọ̀ ọ̀yọ́ jẹ́ lóbìnrin ajíbóyèdè lọ́jẹ́ lẹ́yìn ọ̀rọ̀ iyùn abipájọba ọ̀yọ́ ọba aláàfin òsín àgbọ̀nà jọba lọ́yọ̀ lé aláàfin àgbọ̀lù ajé aláàfin mọ́jì ogbé aláàfin àbíọdún aláàfin àolẹ̀ aláàfin àdẹ̀bù aláàfin mọ́kù aláàfin mọ́jì otu aláàfin àmọ̀dò aláàfin olùkọ́ ewu àbíọdún àtìbà lọ́yọ̀ lé adúlé adéyẹmí láwánì àgògò ọjà ládìgbòlù bàbá ọ̀wọ́ adé aláàfin adéniran adéyẹmí bello gbàdámọ́sí ládìgbòlù ẹlẹ́ẹ̀kejì kó tó wáá kan aláàfin ọ̀yọ́ tó gbéṣẹ̀ ọba adéyẹmí aláàfin ọmọ ọkú ọmọ ọ̀rùn ọmọ òfò ọmọ àdábàlẹ̀ ọmọ àdábà òde àbàjà ọ̀pápọ̀ ẹni rẹ ní kọ́ ooo alábàjà kárẹ̀lẹ̀ ọ̀yọ́ dùn joyin lọ dòdún láláàfin ọ̀yọ́ jó bíbí aláàfin ọ̀yọ́ agbóko òkótó bàbá mojoyin ọ̀yọ́ ọ̀bídìí méjì ọmọ tẹ̀là àrọ́mọdọ́mọ tẹ̀là àti ń bẹ lálẹ́ èdè ọ̀yọ́ àti bọ́ ọ délé ooo aláàfin adéyẹmí àti padà lẹ́yìn bàbá ọ̀yọ́ ọ̀bídì méjì